الحمد لله الذي يمن على من يشاء بالأولاد واجعله فتنة يتبين بها الشاكر الذي يقوم بحقهم ويصونه من الفساد adúpẹ́ فهم ọlọ́run ọba tí في fi ọmọ tani lọ́rẹ tí máa òun náà ni máa fi ọmọ ṣe àdánwò fún ẹni tí ò bá mọ̀ ní tí ò bá mọ ọmọ ní ìkẹ́ ọlọ́run àǹbẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala báwa náà ṣe jẹ́ ọmọ fáwọn ẹnìkan táwọn kan jọ ọmọ fáwa náà kọlọ́nkọ́ mọ́ fi wá han ara wa léèmọ̀ eléyìí tí a tún bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba ọ̀kan ṣoṣo tí ó lórogún kó bá ṣàlékún kí á ti gẹ̀ fánàbíwá muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé ànábíwá muhammad àtàwọn sàhábà rẹ̀ ridwanullahi ta'ala alayhim ajma'in nínú ètò wa subulu salam ọ̀nà ọ̀la ọ̀kan nínú ẹ̀ òun làmójútó ọmọ bíbí àmójútó ọmọ tá a bí tọ́lọ̀ ti fún wa torí wípé ọ̀pọ̀lọpọ̀ ń wo ọmọ nínú ilé ẹ̀ ó ń rí lílọ bíbọ̀ rẹ̀ ó sì ń lérò pé ọmọ sì ń bẹ pẹ̀lú òun ọ̀pọ̀lọpọ̀ ń jẹ pẹ̀lú eléyìí whereas ó ti pàdánù ọmọ rírí tó ń rí nínú ilé tó ń pè é tí wọ́n jọ ń sọ̀rọ̀ kò jẹ́ kó fura wípé òun ti pàdánù ọmọ rírí tí ń rí ọmọ lórí èrùpẹ̀ tó ń rìn lọ tí ń bọ̀ kò jẹ́ ó mọ̀ pé òun ti pàdánù ọmọ ó burú débi wípé bá a ti ń sọ yí pé ọ̀pọ̀lọpọ̀ òfúra yìí náà ó kọjá téèyàn lè faradà ó hàn sẹ́lómi gbangba gbangba wípé òun ti pàdánù ọmọ torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n bí tí wọ́n yọ̀ nígbà tí wọ́n bí tí wọ́n ní wọ́n ṣèkó mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn wọ́n sì ń bẹ lórí òrùpẹ̀ lónìí tóbi tí ń sunkún wọn padà. ìdí ni tó fi jẹ́ pé aburú àìmójútọ́mọ ó ti padà sọ hàn sọ́pọ̀lọpọ̀ báyìí ẹni tí ò tí ìṣẹlẹ̀ sí ẹ̀rù ń bà wọ́n gbé ọmọ sá mo ti sọ nínú rọmọdọ́nù yìí náà rọmọdọ́nù tá a wà yìí ti yan nínú ọ̀rọ̀ ẹlòmíì gbà yìí pé ti yíwọ́ tí sọ pé ẹ ké sí sọ àwọn níta ni. ẹ̀rí náà ẹ̀mọ tí yóò tún gbédé lọ́la tí wọ́n sọ pé òun àtàwọn tó bìdà ẹ̀mọ tí ó tún kó bá wọn lọ́la so látara bẹ́ẹ̀ àwọn ìwọ̀n kan wà tó jẹ́ tọmọ líle láwùjọ tíjọba náà mọ̀ tíjọba dálẹ̀ tí aráàlú náà mọ̀ gbogbo yẹn ọmọ títí ẹ ti kọjá mọ́gbọ́n bá ní gbélé pé kò sí ní tí èyí tí ó lè dánwò láàrin ìṣẹ́jú kan sí kejì ká tó lajú ká tó di ẹnìkan ò mọ̀ wọ́n ní ẹ̀lọ́fíhá ẹ̀lọ́fíhá bì kan sọmọ tí wọ́n yọ̀ lé lórí nù ibi nǹkan kan ló sì fà ibi kan nǹkan kan ní ó jẹ sábàbí ibi kan ló ti bẹ̀rẹ̀ tí wọ́n wó oògùn lò tí wọ́n wójú tù sí tó fi wá dà bẹ́ẹ̀ eléyìí ni ó fà tí àkọ́kọ́ oore lọ́mọ o wàláhì orí lọ́mọ àǹbẹ̀lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala fún gbogbo ẹni tí ń wọ́mọ tí ń tọrọ láti fi sin lọ́hùn torí àwọn àwọn kan bẹ wọn wá ọmọ sì gbọ́dọ̀ wọn kọjá tí wọ́n máa sọ pé bóò ló gbogbo ọ̀nà tí ọmọ òfin ní wá ní tí wọ́n rò pé ń bẹ nínú kápá àwọn ni wọ́n fi dí pé ọmọ gbọ́dọ̀ wá ṣùgbọ́n níbi títóbi ọlọ́run ọmọ wá wọ́n wá ní àwọn unwanted pregnancy ọkàn wá ní àwọn plan ẹ̀ sòdí ẹ̀ bá ti pé ẹ̀mí gan-an tí ọmọ èèyàn máa ń dù ọmọ èèyàn bẹ̀rù kú ẹlòmíì pa ọmọ rẹ̀ nínú tó yẹ pé òkú ni wọ́n gbé jáde tó ń gan òfẹ́ ẹ̀wọ́ rí wípé tí ẹ ti pé ẹ̀mí ara rẹ̀ gan akẹ́ńsọ náà tiẹ̀ ni ṣebí ẹ̀mí ẹ̀mí gan ẹ̀mí gan ẹni tó lóun òwò yùn ẹ̀mí gbé ẹ̀mí ba náà bá lọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí náà bá lọ ẹ̀mí tó lóun òwò yùn tó yún wá dé tí wọ́n gbogbo àdó olóró lu oyún yẹn fúnra rẹ̀ e yẹn àtẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ náà ló bá lọ èyí tó wá dọ́mọ́ wọ́n ní wọ́n sàn rí ìwọ sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ kí n rí ọ̀nà ọjọ́ tó sọ̀kalẹ̀ báyìí oyin ọ̀sọ̀nù sórí àkìtàn ni àbábẹ́ bridge àbẹ́ gbogbo èyí tí mò ń wí ló ti ṣẹlẹ̀ kì í sàròsọ omi ìpa fúnra ẹ̀ torí pé tá a bá ń sọ pé oore lọmọ ó lẹ́ni tó gbọ́ yé ẹni tí ń wọ́ mọ tó mọ̀ lóore tó mọ̀ láàánú ọlọ́run là ń bẹ lọ́hùn fún o kì í ṣe gbogbo èèyàn o ó yẹ ká mọ yàn tọ́ra àwọn ọmọ àdánwò tí ń bẹ láyé pọ̀jọ́ lọ báyìí lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí pàápàá jùlọ tá a bá ń padà síbi àwùjọ táwa ń gbé tí gbogbo àjọ mọ̀ yìí tí sọ̀rọ̀ pé ìbòlẹ̀ ti rí inú tíra tí gbogbo wa lè jọ gbọ́yé tòun ti bẹ́ẹ̀ náà kò eléyìí ò jẹ́ ká eléyìí ò kò gbé làákàyè wa jìnnà àtàgbọ́yé wa sí wípé oore lọ́mọ látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní almalu walbanun zinatul hayati duniya dúkìá àtọmọ ọ̀ṣọ́ ayé ni suratul Kahf sura 18 aya 46 nínú suratul Rum aya 30 sí 21 waja'ala bainakum mawaddatan wa rahma ọlọ́run fi ìkẹ́ sáàrin aya àtọkọ ó fi ìfẹ́ sáàrin wọn àti kẹ ìkẹyìn làwọn onítàfẹ́rù sí ọmọ nínú sóra alimoran aya 14 sọ́ra kẹta aya 14 زين للناس حب الشهوات من النساء والبنين àfi ìfẹ́ ká láyé ká nífẹ̀ẹ́ aya ẹni káyẹ ni ó máa wo ni torí ànísá ń bẹ ó bù ṣàwá àti mẹ́rin ìfẹ́ àwọn obìnrin tá ni o kì ṣe gbogbo obìnrin wọn láàyè tilak wàlìbánín àtàwọn ọmọ tí wọn bá bí ẹ rí i pé yàn á máa nífẹ̀ẹ́ àyà àtọmọ extraordinarily o islam ní òjò ṣe déédéé láàrin ọmọ àtọmọ ọlọ́mọ tí nǹkan bá pa wọ́n pọ̀ ṣùgbọ́n ìfẹ́ tọmọ ẹ̀ fún wa bẹ́ẹ̀ náà nífẹ̀ẹ́ ìpayà rẹ̀ specially tóbìnrin kan tó bá gbọ́ pé obìnrin kan ṣe dáadáa tí ìsàyà yóò nífẹ̀ẹ́ rẹ̀ nítorí pé ó ṣe dáadáa ó hu ọmọlúàbí ni kì í ṣe irúfẹ́ tó ní síyàwó rẹ̀ nínú sóràtù nahali sórà sixteen àyà sóràtù rome tí mo kà lẹ́ẹ̀kan sórà thirty nìyẹn àyà twenty one sóràtù nahali sórà sixteen àyà seventy two. وجعل لكم من أزواجكم بنين وحفدا ọlọ́run fèrègùn gbogbo ayé àti mò ń ká ọlọ́run fi ń fèrègùn tọ́lọ́run bá sì fi orin kan fèrègùn ó fẹ́ ká mọ̀ pé orin ni tọ́lọ́run bá ti fi nǹkan kan fèrègùn lẹ́rú ẹ̀ lórí ó fẹ́ kẹ́rú mọ̀ pàtàkì orin yẹn ni ọlọ́run ṣe ó ṣe fún yín lọ́mọ benin àwọn ọmọ min azuwajikum látara àwọn obìnrin yín tó jẹ́ ìyàwó yín wà hafada ó tún fún yín lọ́mọ ọmọ ẹlòmíì ti rọ́mọ ẹ̀ ó ti rọ́mọ ọmọ ẹ̀ kódà ẹlòmíì ti rí ọmọ ọmọ ọmọ ẹ̀ báyìí tó náà sì ń bẹ láyé gbogbo ìpele àwọn ọmọ yẹn ìdùnnú ni o ọmọ tó ń gangan bí ni ọmọ tí ọmọ tó bí náà tún bí ó tún wò ìdùnnú gorí ìdùnnú ni o torí ọlọ́rọ̀ fi ń pa á pọ̀ pé tólẹ́yìn náà bá tún ṣẹlẹ̀ oore náà ni nínú sóràtòlè sọ́rọ̀ sórà seventeen àyà kẹfà wà àmúdádínà kún bí amúwálé ń wá bá ní asọ̀yìn déèyàn asọ̀yìn di pàtàkì bí amúwálé ń wá bá ní pẹ̀lú pé a pín dúkìá fún yín látọ̀dọ̀ ọlọ́run àjogún ẹ̀ fún yín wà bá ní àsìfún àsìfún yín láwọn ọmọ ní suratul qalam aya sura 58 ní aya 14 ọlọ́run sọ̀rọ̀ kèfèrí kan bẹ̀ tó fọn mú sójú sí ọlọ́run sallallahu ta'ala sallam àǹkànàdà mẹ́lẹ́hùn wà bá ní ọlọ́run tún jẹ́ àmọ̀ pé tòun ti bó ti jẹ́ kèfèrí náà oore lọmọ tó bí ọlọ́run ṣe ń torí pé a torí pa fún lọ́mọ ó sì ọlọ́run sì fún láwọn ọmọ gidigbagidigba àwọn ọmọ tó yanjú nínú pé nínú ìjẹ́ èèyàn kìí ṣe inú ẹ̀sìn àwọn ọmọ tí èèyàn máa ń wò kódà bí èèyàn jẹ́ kèfèrí tí ò sí lọ́hùn tí wọ́n láàmì láka nípa tayé òòrè ni ọlọ́run tún jẹ́ àmọ̀ pé òòrè tún lélẹ́yìn náà tó ṣe fún kèfèrí yẹn ọlọ́run jẹ́ ká mọ̀ nínú àyà tí mo kà pé sẹ́lẹ̀yìn ò ní gun gàràgàrà ní òjò ọmọ ọlọ́run nínú súrátùl Mudaththir súrà 74 aya 13 وجعلت له مالا ممدودا وبنين شهودا ọ̀rọ̀ kẹfì náà lọ́lọ́run tún sọ ń bí ọlọ́run ní afúnní afúnlọ́ afúnní dúkìá mọ́lá mọ̀mùdúdá owó tó pọ̀ wabanina shuhuda àtọmọ tó ṣe fi yan gan ọlọ́run jẹ́ àmọ̀ pé orin náà látún ṣe fún un ní suratul Ma'arij sura 70 aya kọkànlá yawaddu lil mujrimu law yaftadi min adabi min adabi yawmi idin bibani tó bá dọjọ́ gbẹ̀rẹ̀ kìyàmọ̀ pòkì tí ò sí lọ́hun aláwì gbọ́ láyé tó bá rí yà subhanallah wàlà haúlà wàlà kúwàtà ilà bìlà bọ́mọ ṣe jó oore tó bó ṣe jẹ́ ni tọ́mọ èèyàn máa kó eh, bọ́mọ ṣe jẹ́ ni tí wọ́n máa kó lé ọkàn tó mujirimu ó máa sọ pé láóyá fúlàdì mí ní àdáàbì ìyàwó mi ìdìn bìbà ní ẹfọ ọmọ òun díyà ẹyọ̀ǹdó òun eléyìí ń ká mọ̀ yí pé ọjọ́ ni mọ́jọ líle fún wa kárọ́ lọ́hùn sìn kọ́lọ́n gbà wá lẹ́rú kó sí wa nínú ti yawma yafiru al-mar'u min akhi ọlọ́run lọ́jọ́ gbéra kìyàmọ́ ọmọ yóò mọ sá fọmọ ìyá ẹ̀ wà ummi yóò sá fún ìyá tó bí bí wọ́n ti súnmọ́ra wọn tó láyé wà abi yóò sá fún bàbá tó bí wà sahibati yóò sá fún ìyàwó ẹ̀ ìparí ẹ̀ wà bani yóò họ̀ fọmọ tó bí lọ́jọ́ gbéra kìyàmọ́ ọlọ́run tún fi ọmọ náà rinlẹ̀ ń bẹ̀ yẹn nínú sóràtù ó pọ̀ lọ rẹpẹtẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹjẹ́ ìfẹ́lẹ́ ìkùn sọ́tùlẹ̀ àníhàm sóra kẹfà ayà ọgọ́rùn-ún kan waja'alu lillahi shuraka'a al-jinna wa khalaqahum wa kharaqu lahu banina wa banatin bighayri ilmi àwọn èèyàn kan wàkọ́lá kan ọlọ́run ọba ló sì dá wọn o tí wọ́n tún wá ń bọ́ lọ́run orogún yìí tí wọ́n fẹ́ni tọ́lọ́run dá wí ọlọ́run wàkọ̀rọ̀kú láhù bá ní iná wá bá náà wọ́n wá fọ́jì ọmọ tí wọ́n fọ́ọ̀jì ọmọkùnrin male and female fún Allah bẹ̀rẹ̀ ilmi látara ìmọ̀kànmọ̀kàn kí ló fà kí lẹ́mọ̀ tó fà wọ́n pẹ̀ táwọn bá ti fọ́ọ̀jì ọmọ fọ́lọ́hun táwọn bá ti fọ́ọ̀jì ọmọ fọ́lọ́hun ọmọ yẹn làwọn ọmọ fi ṣàtẹ̀gùn yóò ju gbogbo ọmọ lọ yóò ju gbogbo ọmọ lọ èyí tó fà náà kò ju ẹ̀ náà lọ tọ́ nínú àwọn ááyà yìí náà tọ́lọ́ fi ń ṣèdègúnlé wa lórí ní ọmọ tọ́lọ́hún àwọn ọmọ tọ́lọ́hún ń fèrègún tó tó báyìí díẹ̀ ni mo mú náà àwọn ayé alukoran kẹrin àwọn ọmọ yẹn ló yíwọ́ fáwọn òbí tí ò ka ọmọkún orin ọ̀dọ̀ ọlọ́run nínú gbèsè ayé tán lò lónìí ọlọ́run tún sọ fún wa ní sóràtù ṣòárọ̀ sórà 26 àyà 88 yàwó mọ̀lá yàwó fáwọn ọmọ ló ń wá láàbánú ọjọ́ tọ́mọ ò ní wúlò tí dúkìá náà ò ní wúlò lọ́jọ́ àlùkìyámà àwọn nǹkan tó wúwo tó wúwo láyé tó nítumọ̀ tó yẹ kó nítumọ̀ sọ́mọ èèyàn lọ́lọ́run fi tún wá ń sọ fún wa pé kò ní í wúlò lọ́jọ́ ìgbéra kìámọ̀ ó túmọ̀ sí pé akàkún láyé lọ́lọ́run fi sọ pé kò ní í wúlò lọ́jọ́ ìgbéra kìámọ̀ illa man ata Allah bi qalbin salim nínú suratul hadid sura fifty seven ayah twenty ìlàmú anamọ́lẹ́ hayatu dúnìyà láàrin ẹlọ́mọ̀ pé eré láyé wàláhù fàájì ni wàzínà ọ̀ṣọ́ ni watafakhurun bainakum ẹ̀ǹkan fàyè sí fàárí ni watakasurun fil amwali wal awladi ìyànà lẹ́ ń fàyè sí watakasurun ẹ̀ ń fi ń wá púpọ̀ ta ló ní tómi ta ló ta ni mo ní jùlọ fil amwali wal awladi ntáyé dúró lé lórí nìyẹn iṣẹ́ àlùkìyàmọ̀ lẹ́lẹ̀ fi jèrè bákan ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó tún ní sáwọn tàná lẹ́fẹ́ jọ nínú kèfèrí ní kàlẹ́dínà mìíràn kọ́bólìkùn kàlẹ́dínà mìíràn kọ́bólìkùn sáwọn lẹ́fẹ́ jọ kánú aṣáàdámínkùn kó wa àwọn eléyìí tó jẹ́ pé wọ́n lágbára jù yín lọ níbi tayé níbi ti ilé kókó ọkàn náà wà á kìsàrò wà àwòládàá wọ́n pọ̀ jù yín lọ ní dúkìá wọ́n pọ̀ jù yín lọ lọ́mọ. mo sọ nínú ramadan yìí pé anabi suleiman tọrọ ọlá kan tó ní ńgbà tí ń tọrọ ó ní ọlọ́run má jẹ́ kẹ́lòmí ò tún lòrú ẹ̀ kò sì ní sí táyé òfin tán. kọ́ọ́rú náà nígbà tọ́lọ́run ròyìn owó tó fún un ó ní àwọn àpótí owó àwọn àwọn àpótí owó kọ́kọ́rọ́ owó kọ́kọ́rọ́ lé owó nínú àpótí kan tó kún àpótí kejì àpótí kẹta àpótí kẹrin ọlọ́run pluralize àwọn àpótí yẹn ni ọlọ́run ló mọ iye àpótí náà tí sáà fìrẹ́ rí tí ó sọ fún wa pé iye àpótí báyìí ló jẹ́ kì í ṣe ibi tó wó wà o ibi kọ́kọ́rọ́ ta ló ní kọ́kọ́rọ́ àpótí kan ta ló ní owó kọ́kọ́rọ́ àpótí kan tápótí yẹn ti kún tẹ́pẹ́ kọ́kọ́rọ́ lásán ní ilé owó náà sì fi sí ẹnìkan tún lè lówó kọ́rú náà ó ní ọlọ́run wá ń ròyìn àwọn kọ́kọ́rọ́ yẹn nínú àpótí kọ̀ọ̀kan pé ẹrù àpótí kan ó wọ èèyàn tó ga tó síngbọnlẹ̀ lọ́rùn ẹ̀rá fún mi lẹ́nìkan tó yẹ pé ibi tó kó nìkan sí àsọ mi o ibi ìbìtẹ́rù àpótí yẹn wúwo dé ó lè wọ èèyàn kan lọ́rùn a ní sí ká sára fún fìtínà ọmọ ọmọ ẹ̀rí pé ọlọ́run bá ń pa á pọ̀ pẹ̀lú dúkìá pẹ̀tibí tí mò ń lọ lónìí gangan ni fìtínà ọmọ tá à mójútó àti ìdààmú ẹ̀ yàtọ̀ sí kọ́lọ̀ lọ́ọ̀ kọ́lọ̀ rọ̀ṣù ọlọ́run wí ànábì wí ní tá à ń fojú rí lónìí gan ó tó láwùjọ ó tó láwùjọ ọmọ gbébọn lu bàbá ẹ̀ ọmọ gbébọn lu yẹ ẹ̀ nínú ṣẹ̀ríà Islam àmọ́ káwọn kankan tó yẹ pé yóò máa wò pé ṣẹ̀ríà ìsìláàmù gbogbo oríire ayé pátápátá inú ìsìláàmù láti bá gbogbo tí a lè ṣe tí ó forí bo ayé àtàlùkìámọ̀ inú ìsìláàmù láti bá láyé ẹ̀ pé ká jìnà sí ọ̀kan ní tọmọ yìí nígbà tí ń sọ̀rọ̀ tí ṣẹ̀ríà ìsìláàmù sọ̀rọ̀ ogun ó lẹ́ni tó bá tọ́ sógún tó wá pa ẹni tí ó jogún kò á ní padà jogún mọ́ bí kọ́ mo pa bàbá ẹ̀ yóò mọ̀ rí bákan lójú èèyàn pé àá ó sì lè jẹ́ pé òní ó padà bẹ́ẹ̀ ó sì ti ṣẹlẹ̀ àwọn ní òṣòlù fi kan wá nínú kọ́ńdà ní wípé mọ̀nìsájàlá ṣe àkọ́bìlà àwa ní ọ̀rùn kebàbí hèrèmáàni ẹni tó kánjú ohun tó tọ́ sí tó fi sìwàhù tó fi sìse lábẹ́ òfin ọlọ́run á padà sí nǹkan yẹn léèwọ̀ fún ọmọ yẹn ò mọ́ ọ̀kanù nínú àwọn àwọn kan tí ń ṣẹlẹ̀ láwùjọ tí gbogbo ayé mọ̀ nígbà tó lọ́n sọ pé kí ọmọ ọmọ fẹ́ nígbà tí ń sọ̀rọ̀ á lọ àáfẹ́yàwó á lọ́kọ ó ní ẹ má fẹ́ ìyá tó bí yín o èèwọ̀ ni o sẹ́yìn pẹ́lú omi òtún kọ́kọ́ mọ̀ gbéyàwó pé ah, ah, ọlọ́run ṣe tún lè mọ̀ sọ léyìí pé téèyàn bá fẹ́ má rí irú obìnrin báyìí ní fẹ́ ẹ má fẹ́ lé ọ wá ka ìyá tó bíyàn sínú ẹni téèyàn ò ní fẹ́ lọ́lọ́ fi sọ pé má fọ̀rọ̀ tó náà fílíkì tábì mi ṣe kò sí nǹkan kan nínú àkùrán tá a ṣàlàyé fún yín nínú oríire àtàlùkì àmọ̀ àti tí ó mú yín sórí ibú ayé ti nature ọlọ́run tún sọ à ń tàkú lé ó mọ̀lùkì àmọ̀ tó wọ́n tó bá ọlọ́run padà yára sọ pé à ẹ̀tọ́ àwọn ń ṣe bẹ́ẹ̀ làwọn náà ṣe ọlọ́run lẹ́yìn àwọn àyà tí mo kà lẹ́ẹ̀kan àwọn àyà tí mo fẹ́ máa kà yín sí ọlọ́run fi lé wa kó ń bẹ aburú ọmọ àwọn àyà pé oore ni mo kà fájú yẹn ẹ̀yin mú mi ní òdodo látòlíhìkùn amúhàlùkùn wàlá àwòlàdùkùn àrùn zikirila ẹ má jẹ́ kí dúkìá àtọmọ yín kó di sábàbí tẹ́ fi ní ọlọ́run mọ́ inú sóràtù kílélẹ́yìí sóràtù lìmọ̀nà fìkún sórà 63 àyà kẹsàn-án nínú sátù tàbáàbùn sórà 64 àyà 14 inna min azwajikum wa auladikum ma auladikum aduwwa lakum ó ń bẹ nínú àwọn aya yín àtàwọn ọmọ yín àwọn tó jọ́ta yín tọ́lọ̀ mọ̀ fadaruhum ẹ sára fún wọn nínú sóràtù tàgábùn aya sórà 64 aya 15 innama amwalukum wa auladukum fìtìnà àwọn dúkìá yín àtọmọ yín fìtínà ni ẹ wá ìtafẹ́ka gbọ́ yín bẹ́ẹ̀ ọlọ́run ní oore ni mo fọmọ sí fún yín ọlọ́run tó ń pe ọmọ ní fìtínà sẹ́sìmọ̀ pé ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run yìí takora wọn yóò jó oore fẹ́ni tó mọ̀ lóore pé alhamdulillah àfi kí n mójútó àfi kí n tọ́ àfi kí n rèé àfi kí n jó ọmọ ọlọ́run yóò jó oore fún un ẹni tó pé oore ti kọ́ ọmọ bọ́lá rẹ̀ bọ́pọ̀lọpọ̀ sí máa ń ṣe láyé lónìí oyún gan fún wọn ní soft time pé ó yẹ kó ti wà ó yẹ kí n ti bí because ó rò pé ah, òun ni ó ń dín lọ́wọ́ ló bá tó pé tọ́wọ́n bá ti bọ́ọ̀lẹ̀ báyìí ìyá gbà pé ojúṣe òun ti tán bàbá gan tó pọ̀ sí ìyà lára òun gan gbà pé ńgbà tó ti doyún yẹn kò sí ẹ mọ̀ bá yí lókù ó kò kò sí tó kàn òun mọ́ òun náà retí kóyún náà dọmọ kó náà gbé fáìnì kan wọn gbúrò ara wọn mọ́ ọmọ ọyàn ó fún dànù ni ojú ń kán wọn àwọn tí sì ń sin ewúrẹ́ àwọn tí ń sàgùtàn àwọn tí ń sin ológbò àwọn ń pẹ́ẹ̀tì wọn wọ́n ń fọwọ́ ra wọn lórí èyí tó bímọ irú àwòrán tiẹ̀ kalẹ̀ òun gbé fẹ́nìkan pé ẹ mọ mójútó ẹ mọ mójútó òun ọ̀ráyè torí kọ́mi ọ̀yàn mọ́ bá di àrùn sílá

ara ẹ̀ náà ni o àwọn ànábì ọlọ́run aléhìmù sọ́láàtù wọ̀sálàm wọ́n á mójútó ọmọ púpọ̀ wọ́n mójútó ọmọ kátó bí kátó bí ní àwọn ànábì ọlọ́run àwọn àyà ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ tí mo lè má lè mẹ́nubà torí èèyàn ní ìsìn tó bá fẹ́ bímọ tí ò fẹ́ kọ́ lọ́run bá òun mú bí ọmọ àwọn tí wọ́n ti bímọ tọmọ ti yíwọ́ tí wọ́n sì ń bẹ láyé àtọmọ kàn mọ̀ bẹ́ẹ̀ lọ́n àyípadà dáadáa ni o kí wọ́n lè ṣiṣẹ́ tọ̀ ṣùgbọ́n ẹni tó bá fẹ́ bímọ tí ò fẹ́ kọ́ mọ yíwọ́ ibi ta ló fẹ́ fẹ́ ní ó ti bẹ̀rẹ̀ lọ́kùnrin àtobìnrin ibi táwọn ànábì ọlọ́run ti bẹ̀rẹ̀ nìyẹn ìwọ náà wo orú ẹni tó fẹ́ níyàwó ọwá ní obí èṣù lọ́mọ ta ni ọba jọ ìwọ náà wo orú ẹni tó fẹ́ lọ́kọ nítorí ayé ọwá ní kò kí ìlóbí ta ni ọba jọ ní jíjọ tojú bá a ṣe máa ń ríra wa yẹn ẹlòmíì lẹ́bùn ẹ̀ a ní àbọ̀mọ lágbájá lọmọ yìí ni láti sí mọ̀ tẹ́lẹ̀ pé bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ ní lóòótọ́ inú àhán àá bí mo ti ń wojú yìí kódà ẹlòmíì àwọn afẹsẹ̀ mọ́ inú ẹ̀bùn tọ́lọ̀ ń fáwọn èèyàn bẹ́ẹ̀ náà là ń jọra wa là ń mú nínú wa nítorí pé ẹ̀jẹ̀ àtomi ara yẹn náà ni ó di gbogbo àwọn nǹkan tí à ń pè ní nǹkan takọ àtabo tó papọ̀ tó bá rẹ́rìn báyìí pé ah, Allah akbar ń bò rẹ́rìn mo tó mọ̀ pé bàbá rẹ̀ lágbájá bàbá rẹ̀ ló jọ́ mi léyìn àbí ńgbà tó sọ̀rọ̀ ohun kan náà ni nítorí ẹ̀ lèyìn wọ́n fi wo ta ló fẹ́ fẹ́ àmọ́ lónìí ńkọ́ olówó láyé mọ̀ yorùbá sọ bẹ́ẹ̀ wọn sì láwọn ò sọ bẹ́ẹ̀ mọ̀ wọ́n ń gbọ́ mi bí mo ti ń sọ̀rọ̀ yìí wọ́n tún ní owó lobìnrin mọ̀ yorùbá sọ bẹ́ẹ̀ wọn sọ pé àwọn ò sọ bẹ́ẹ̀ mọ̀ kódà ó ń burú sí ni ẹ wo iye ọmọ obìnrin tó ti lọ táwọn òbí ti pàdánù nítorí pé owó lobìnrin mọ̀ lónìí lórí ilẹ̀ ayé láwùjọ tá a wà yìí àwọn ẹlẹ́sìn ń bẹnu àwọn tí òríyàwó fẹ́ bọ̀rọ̀ náà tán bẹ̀rù ọlọ́run pàápàá jùlọ tí wọ́n ń fẹ̀sìn tẹ̀lé sànàbí sallallahu ta'ala sọ́là tó pé ìrísí wọn bá ti rí wọn báyìí wọn ni à wà ń bi tí ó sùn ni ó sùn ni àbí àbí wọ́n dì ọ́ sílò ilé ìlú àmúwábára pé ó fẹ́ lọ́kọ ò tí serious ẹni ọlọ́run sì ní í ṣe mọ̀nàfìkì kò ní sọ pé torí pé irùngbọ̀n rẹ̀ ó ń bẹ́ńbẹ́ bó ṣe wọṣọ níbàámu sí súnà tànàbí sọ̀rọ̀ sọ́là ó ń bẹ́ńbẹ́ bó ṣe kákíyàn ní kí àpọ́nlé pé àsàlámù àlékùm ó ń bẹ́ńbẹ́ kò ní fẹ́lẹ́ ìsàbò sí torí ó fẹ́ lóbìnrin tó ń gbà bá rí jẹ́ tiẹ̀ yóò tún mọ ọbẹ̀ ọlọ́run o àmọ́ tó ẹni náà ilẹ̀ ti sọ pé sàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn èwo lẹ́fẹ́ gbámú náà ẹ̀yìn èèyàn báyìí ọlọ́run eléyìí tó wá wọ́pọ̀ jù ò wípé ọmọ ti yíwọ́ ọmọ ti yíwọ́ orí afẹ́fẹ́ yóò tó ẹ máa wá wá sí ẹ máa wá wá sí ẹ̀yìn ẹ máa tọ àwọn olùmọ̀tán jẹ́ ọmọ tó yíwọ́ àwọn àfẹ́sù pọ̀ ń tó ọmọ tí wọ́n ẹ mọ̀ tọ àwọn ẹni ọlọ́run ẹ ti mọ ibi tẹ́ ti gbọ́rọ̀ ọlọ́run lódodo torí n tó fi lè mú yín mọ ibi tẹ́ ti ń ra nkárá gidi àti epo àti iyọ̀ àti gàárì ẹlòmíì jẹ gàárì agolo kan ibi tí ń tọ́ gàárì wò lọ́jà tó tó ara gàárì àwọn ní gàárì tẹ̀sí ra ìdá ibi ìwọ́lọ̀ wà ní mọ̀ ọlọ́run tó jódodo la hawla wala quwwata illa billah والسلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول tí wọ́n bẹ̀rẹ̀ ní inú Ramadan àti ní ẹ̀yìn rẹ̀ ẹ lè máa pe àwọn olùkọ́ wa sí orí nọ́mbà yìí zero nine zero seven six seven eight four two four five lẹ́ẹ̀kan sí zero nine zero seven six seven eight four two four five àti abáfẹ́ pè ní orílẹ̀-èdè míì tó yàtọ̀ sí Nàìjíríà kí a máa gbé nọ́mbà báyìí pé ká máa tẹ̀ báyìí pé plus two three four nine zero seven six seven eight four two four five. plus two three four nine zero seven six seven eight four two four five.